secretary. Oh, so what? ibikíbi tó wù kó lè lọ. ọba òkè àṣà láti ilẹ̀ yìí rẹ̀. ọmọ mi ṣé wù. Adékẹ́mi ṣàtẹ̀. àtúndà ọ̀hún ẹ̀ láàyè. bàbá rẹ̀ ti fọ́nà tó dá ọ̀hún ẹ̀ láàyè. ṣó ti gbọ́ olúbùnmi yẹ. bàrẹ́rẹ́rẹ́ bàrẹ́rẹ́rẹ́ bàrẹ́rẹ́rẹ́ bàrẹ́rẹ́rẹ́ bàrẹ́rẹ́rẹ́ bàrẹ́rẹ́rẹ́ bàrẹ́rẹ́rẹ́ bàrẹ́rẹ́rẹ́ bàrẹ́rẹ́rẹ́ bàrẹ́rẹ́rẹ́ bàrẹ́rẹ́rẹ́ bàdékà bèbí yóò. Fadeka baby. Fadeka baby. Oh. Fadeka baby. Oh. Fadeka baby. Oh. Àwọn fòníyàn Ẹlẹ́dùmarè bàbá dúpẹ́ dúpẹ́ fòníyàn Ẹlẹ́dùmarè bàbá àdúpẹ́ dúpẹ́ máa ṣọ́ra fún wọn máa ṣọ́ra fún wọn àwọn tó ń bá ẹ mu àwọn tó ń bá ẹ mu wọ́n sọ̀rọ̀ ẹlẹ́yìn ilé. ò bá tọrọ kó wáyé. kàn má fẹjọ́ rẹ sùn ká kàn má fẹjọ́ rẹ sùn ké ẹ má fẹjọ́ sẹ́ni tí yóò fẹ́ràn ẹ. kó wáyé o ò bá tọrọ kó wáyé. ìjọ fàdékè kẹ́mi. èmi ń jó ọtọ nígbà tí ẹjọ́ yẹn náà tó go and your before your parents as they pray for you. friends of the bride, thank you for coming. In a moment, I'll be calling you to take a group photograph with her. So just give me a moment. Is either you wait here or you wait till then. Ẹ Pé ìgbésẹ̀ ọjọ́ kò ní mẹ́kún dání. Kò ní má dání. mu fún wọn dá padà fún yín lókù. wọn ní fi Ẹ bá mi sọ pé kó lọ kò ní taṣọ ìkàmọ́lẹ̀ kò ní taṣọ ìkàmọ́lẹ̀ àmín Jésù orí ò ní gbàbọ̀dè àmín ẹlẹ́dàá ò ní gbabi àmín pápá ayé ò ní mú ẹ mo gbàdúrà this season will be your season of rejoicing and pain so shall it be in the name of God the Father Amen. and of the Son and of the Holy Spirit Jésù Kristi Olúwa wa ah. mọ́mí ẹ bojú ẹ ṣe fẹ́ bojué ẹ ò shijué ṣíjú ẹ wò ní mọ́ṣúárì. Amen. ẹrù tí abiyamọ kì í tú wọn ní gbé káyín mọ́lé o. ìbẹ̀rẹ̀ lẹ́mọ̀ yẹn ni mò pin ìgbéyàwó yìí láéláé ó yẹ daṣọ yẹn bò ẹ dáàbò ẹ dáàbò bẹ́ẹ̀ yẹn ẹ o now get on your feet.